tọ́fà náà yìí pé ìsọ̀rọ̀fíìlù náà wá gbogbo wọn níbi ìrìn àjò jíṣẹ́ ọlọ́run ọba yìí wọ́n dà gẹ́gẹ́ bí ìkàlẹ̀ òṣàrọ̀ wọ́n dàbí àwọn ẹgbẹ́ tí wọ́n jọ ṣèrìn àjò tí wọ́n jọ wá travel gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti rí àti ṣàlàyé lè fún wọn lánàá ẹnìkan náà lè ti béèrè question àti dáhùn rẹ̀ kọ́lá lè mú wa kálù bí ìsàmà ìmọ̀ ọkọ̀ ti bá. kọ́lá ìmọ̀ wá kálù bí ìsàmà ìmọ̀ ọkọ̀ ti bá. jìbìrì ìlú àdàkọ̀ ìdólé adúnwá yìí. jìbìrì ìlú àdàkọ̀ jìbìrìlà. jìbìrìlà àdàkọ̀ kọ́lá mọ̀wákálù bìsàmà ẹni tí wọ́n ní kó máa mójútó sánmà ìyẹn náà ni sánmà àkọ́kọ́ ẹni tí wọ́n ní kó máa mójútó sánmà náà mọ̀kọ́ ó wá sọ̀rọ̀ mọ̀kọ́ ti bá ń jìbìrìlà ní ẹni tó ń bá jìbìrìlù sọ̀rọ̀ jìbìrìlù dẹ̀ ní ádá kọ́ ìdúlẹ̀ àdúrà àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka wọ́n dá wọn látara àmọ́lẹ̀ ọwọ́ ni jìbìrìlù jẹ́ eléyìí táwọn wò yìí ní kọ́ ìdúlẹ̀ àdúrà àfààyàn lọ mú ọ̀rọ̀ yẹn wá pé jìbìrìlù tá à ń sọ yìí ó ní kọ́ ìdúlẹ̀ àdúrà olórí gbogbo àwọn màláìka tí wọ́n dá látara ìmọ́lẹ̀ mama kaya jibirilu kọ la muhammadu. mama kaya jibirilu kọ la muhammadu. nùrùlì ìdáyàtì sọ̀díkùl àwọn bá yìí. nùrùlì. bẹ̀rẹ̀ kó ní màmá kà tá a lọ wà pẹ̀lú rẹ̀ yá jìbìrìl wọ jìbìrìl kọ́lá Muhammad ó ní ànábì ló wà pẹ̀lú òun ànábì tó jẹ́ nùúrùl ìdáyà ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ yẹn máa ń fọ̀nà máyàn tánàbí jẹjẹ sọ́ọ́dínkùlẹ̀ àǹbá gbogbo information tánàbí bá fún yàn pàtàyàyàn gbogbo information rẹ̀ ni máa jẹ́ òdodo sàálálímù wá kánú alí àbí bírí sáàlátì. sàálálímù wá kánú alí ìzí. alhavi. alhavi bírí sáàlátì. fàájà báwo máa dì ìlàlẹ́ gábúrọ̀ ìbàjábàmù láàbùn láyé gábàrá yìí fàjábàmù láàbùn láyé gábàrá yìí. sálàlù mọ̀wákálù ẹni tí ó wá ń sọ sánmà ó wá bẹ́ẹ̀ lọ́wọ́ jìbìrìlù pé al havi àlọ́ ẹ̀kọ́ jẹ́ ṣùgbọ́n lórí oníjẹ́ ọ̀rọ̀rùn. alẹ́ ọ́dí abirisa alatin sànàbí ti lọ gé ní pé ọlọ́run bá ránṣẹ́ sí pé kó wá fa ajá àbá ò ó wá dá lóhùn pé wúwà máa dí yù ànábì ti jẹ́ ẹni tí wọn ti ń gáìdì pé kó máa bọ̀ wá sí ìlàlẹ̀ gàbọ̀rọ̀ wá sójú sánmà ọlọ́run ti fún níyọ̀ǹda pé kó wá sí sánmà ni kó wá sí gàbọ̀rọ̀ so ibi sánmà lókè tàyányán fata alimu wa kalubi sama. كيف فإذا به فتح لي مراكب بالسماء فإذا به أصيل لخليقة دوءة الآباء أصل لخليقة دوءة fata alimuwakal ẹni tí wọn fi sọ sẹmà bí sàmà ọba yẹn máa jẹ bí sàmà so wọn lọ ní hamza yóò fẹ lọ so fata alimuwakal bí sàmà ẹni tí wọn fi sọ sama, òun lọ wá fa ìdábì yìí bó ti ń sin bẹ́ẹ̀ ló asinu lẹkọọ ní kọtì Baba ńlá wa ádámà tó jẹ́ ìpìlẹ̀ gbogbo ẹ̀dá dáwọ́ àtúlẹ̀ àbá ẹ̀rẹ́gbẹ́ òun ní igi ńlá fún gbogbo àwọn bàbá gbogbo bàbá dábà ní bàbá kan ló bí ẹnìkan ó ní gbogbo bàbá gbogbo bàbá bàbá. wà á rọ́ ù á dáàmú kú làṣẹ ìfà òkọ̀ á. wà á rọ́ ù متعللا بفضيلة شماء متعللا بفضيلة شماء متعللا بفضيلة شماء وروى آدم adamuwa wá fún ànábì rí kulla gbogbo nǹkan tí bẹ nínú sánmà yẹn fọwọ́kọ yẹn tó wà nínú sánmà yẹn gbogbo ẹ̀ ló fi hàn án tá a kà fún wa lánàá ọ̀tún rẹ̀ òsì rẹ̀ gbogbo nǹkan tó wà ń bẹ pátá yányá mùtá alilan lẹ́ni tí ó ẹni tó ń dunnú bìfàdí láti ń ṣàmáì pẹ̀lú ọlá صعيدا نبي يولي ما يلي آشاكرا صعيدا نبي يولي ما يلي آشاكرا لله من نعم وخير عطائي لله عن وخير عطاه لله من نعم وخير عطاه سيد النبي النبي واغو لما يلي اسما tó tẹ̀lé شاكرا لله lẹ́yìn tó ń dúpẹ́ fún ọlọ́run ọba mi ní àmì níbi àwọn ìdẹ̀kùn tó ṣe fún wàkàìrì àtọ̀ọ̀yẹ̀ àtọ̀rẹ tó lóore tọ́lọ́run ṣe fún ànábì jìbìrì ìlú ìyàkú rọ́ù bàbà á mustadina. jùbìrìlù yá rọ́ù bàbà á mustadina. rọ̀dálì mú wa àkàlù sàìláhùn bí wàá fà í. rọ̀dálì mú wa àkàlù sàìláhùn. jibirilu yẹ kúrọ wù bàbà a jibirilu wa kan ilẹ̀kùn sánmà tó tẹ̀lé yẹn mustadhinan lẹ́ni tó ń tọrọ yọ̀ǹda kó n fẹ́ wọlé rọ́bìdàlì mo wá kàlù fi gbèsè ẹ̀bẹ̀ fún O wa ń pada padà ilan ìlànà n tó jẹ́ wípé ó ń bè lọ́wọ́ jibirilu biwafai láti lè pé àdéhùn jìbìrìl ó ní máa ń máa kàyà jìbìrìl kọ́ lámùhàmmadù. máa ń máa kàyà jìbìrìl kọ́ lámùhàmmadù. khayru libariyati amadul wujai. محمد منتهاه خير لبرية أحمد منتهاه ó ní ìta ló wà pẹ̀lú rẹ̀ ìwọ Jibril Jibril ní pé anabi Muhammad sallam òun ló wà pẹ̀lú òun khairu libariyati ẹni tó lóore jù gbogbo ẹ̀dá lọ pátá yányá òun ló ti jẹ́ Ahmad Ahmadu liwuja gbogbo àwọn tí wọ́n ní inú ẹ̀dá pátáyányá òun ló jẹ́ ahmadu òun lẹni téèyàn máa ń yìn jù nú gbogbo wọn pátáyányá. fata asama fata ma fata asama amúrò àbáwọn fata asama amúrò ìbáwọn bí muhammadin. فتح السماء مراحبا بمحمد عيسى كذا يا يا من الشهداء عيسى so fata asama ó wá sí sámà mọ̀rọ́ ìbámbí muhammadin ní ẹ̀ tó ṣe yí pé wọ́n wá ń kí ànábì máa wọlẹ̀ ìyẹn mọ̀wákàlù yẹn òun ló muhammadin isa isa olúwa máa jẹ́ fáìlì fún mọrọ ìbán tiẹ̀ isa wá ń kí ànábì òun kí ànábì kàdá yáyá náà ni Ya, ya tóun wà mí náà ṣùwádà ẹ̀ tẹ́gbẹ́ yáyà ànábì yáyà wọ́n pa òun ni ó wà nú àwọn tó yẹ pé pa nítorí títọ́ lọ́wọ́n ọba àwọn méjèèjì náà wà ní sánmẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń kí ànábì kó máa wulẹ̀ kó máa rọra. kọ́dí kọ́bàlá ubi kú lè bí rí ń wà á dìhìn. kọ́dí kọ́bàlá ubi. يا مرحبا بالقادم الودائي يا مرحبا بالقادم الودائي يا مرحبا àwọn méjèèjì kọ́díkọ́ baláwo wọ́n pàdé ànábì ìbíkúlì bíṣìrìn pẹ̀lú túraká wádìí yìí tó clear yamar aban wọ́n sọ pé máa wọlé máa rọra bìlẹ̀ kọ́ dìmí ìwọ tó dé yìí àlùwàdọ́ tó rẹwà yìí tójú ẹ fàn yìí dàáyá làwù bílẹ̀ kọ́ èrè kọ́ lè ṣe dáhàwá tì. dàáyá làwù. وكذا يكون لأب للنباء وكذا يكون لحب للنباء وكذا يكون dàhàyàláwù àméjèèjì wá ṣàdúrà fànàbí bìlà khayri pé dáadáa ó máa jẹ́ tànàbí kọ́ọ́lìsì dàwátìn àdúrà àtọ́jọ́ yìí pé tọkàntọkàn ni wọ́n fi ṣe wákàtí ayẹ kúnú lè ubù bí ìfẹ́ ti máa ń rí nìyẹn lè nubaha fún àwọn tí wọ́n bá jẹ́ àwọn èèyàn gidi tí wọ́n jẹ́ èèyàn pàtàkì láwùjọ bí ìfẹ́ ti máa ń rí lọ́dọ̀ tiwọn nìyẹn sọ yìí dáná náà yuma ali amini ilali ula sayidan nabi yuma ali amini ilali ula wasola lisa lisa ti bigai ri ana i wasola lisa lisa ti bigai ri ana i sọ́yìdá nàbí ànábì tí wọ́n á gun òkè má al-amin òun àti jìbìrì tó jẹ́ al-amin ilal ula wọ́n tún ga lọ sókè ni wàsọ̀lá lẹ́sàtìn wọ́n tún wá débi ẹlẹ́ẹ̀kẹta bìgírì àná sẹ́mi ẹlẹ́ẹ̀kẹta láìsí wàhálà kankan jìbìrì lù rọ́wù bàbà bí wùlú jìhì. jìbìrìlù yá ọ̀rùn bàbà bí wùlú jìhì. màrọ̀ àwọn fàkọ́ lámùwá àkàlù بسماء مرها فقال لم وكل بسماء jìbìrìlù yẹ kíra ọba àbá jìbìrìlù kan ilẹ̀kùn sánmà nítorí bí wùlú ó fẹ́ wọlé mara an ní ẹni tí ń yọ̀ tínú ẹ̀ dùn fàkọ́ọ́lá bi Jibirilu qala Muhammadun. Mama kaya Jibirilu qala Muhammadun. Kutubul wujudi wa Ahmadun nubala'i. Kutubul wujudi wa Ahmadun. Oni لوجود وأمل ó ní màmáka àtàlọ́wà pẹ̀lú ẹ̀yà jìbìrì ní Muhammad Muhammad ẹgbẹ́ kutubuli ujud gbogbo ohun tí ń bẹ láyé òun ló jẹ́ olórí fún gbogbo wọn wà ámàdù nùbàlà gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n jẹ́ tó wà nàbíl tó gbọ́ tó jẹ́ ẹni tó jẹ́ alápọ̀nlé èèyàn òun ló jẹ́ ahmadu láàrin gbogbo wọn ẹni tó jẹ́ ẹni tá a lè yìn jù láàrin gbogbo wọn. fata asama amúrọ ìbàn bí muhammadin. fata asama amúrọ ìbàn bí muhammadin. فإذا بيوسف فاتن الأصناء فإذا بيوسف فاتن الأصناء فإذا بيوسف فاتن الأصناء ó wá sí fata sama ama mọ̀rọ̀ ibà bíi muhammadin o sí sánmà lẹ́ni tí ó ń kí ànábì máa wọlé máa rọra Yusuf sánmà ẹlẹ́ẹ̀kẹta Yusuf ló wà ń bẹ̀ fatinil asnai ìdẹ́gbẹ́ àwọn obìnrin tí wọ́n bá dáa ó jẹ́ ẹni tó ṣe pé ìmọ̀ kó wàhálà bá wọn tí wọ́n bá rí i pé ọkùnrin ló tún dáa tó báyìí ayáwùhàn ayáwùhàn ùbẹ́ wàdálíkà àdọ̀mọ́lì àlàyé. ọba wàdálíkà àdọ̀mọ́lì àlàyé. ọba wàdálíkà àdọ̀mọ́lì àlàyé. ayáwù Yusuf wa ń kí ànábì khayrata iyatin ìkíkí tó lóore jù mamzu jatin tá a ti lúpọ̀ mọ́ kíkí náà ó bá ní tìfẹ́ àti lúpọ̀ mọ́ wàdálíkà áádọ́múlẹ̀ àlá eléyìí jẹ́ ìdẹ̀kùn tó tóbi tọ́lọ́ ní sèfànà bíi. wàsọ́lá lè rọ̀ bí àti sàmà wá tìlẹ̀ òòlà. wàsọ́lá lè rọ̀. jìbìrìlù yàkùrọ̀ù àbìkọ́ rìnìdá ì. jìbìrìlù yàkùrọ̀ù àbìkọ́ rìnìdá ì. jìbìrìlù yàkùrọ̀ù àbìkọ́ rìnìdá ì. wọ́n sọ láàlè rọ̀bì àti àmẹ́jì tún dé sánmẹ́ ẹlẹ́ẹ̀kẹrin rọ́ọ̀bì àti sàmáwá àti ìhùlà sánmà ẹlẹ́ẹ̀kẹrin àwọn sánmà tó ga Jibril wa ń kan ilẹ̀kùn náà bẹ̀ káyìrì nìdá ó ń kan pẹ̀lú ìpèpè tó dáa jù màmá kàyà Jibril kan làmú Ahmadu. màmá kàyà. dọ́yé fuli ùlá wamuna wirul wìrò àdìjà ì. dọ́yé fúlì ùlá wà múná wìrò àdìjà ì. dọ́yé fúlì ùlá wà múná wìrò kaya Jibril ta ló wà pẹ̀lú rẹ ìwọ Jibril ó ní kọ́lá Muhammadu ó ní ànábì ló wà pẹ̀lú dayful ula ó ní àlejò àlejò sánmà méjèèje tó ga ó ní ẹni mọ̀nà wírulẹ̀ àdìjà gbogbo òkùnkùn pátá yẹnyẹn òun lọ́wọ́ àtàmọ́lẹ̀ sí gbogbo àwọn òkùnkùn fata alimu wa kalubi sama fa ìdá bíi. فتح الموكل بالسماء فإذا إدريس قوم صادق الأنباء إدريس قوم صادق fata al-muwakkalu bis sama ẹ̀ẹ́dẹ́ ni kó máa mójútó sama yìí so sama ẹlẹ́ẹ̀kẹrin yìí ó wá sílẹ̀kùn fún wa faiza bi idris bẹ́ẹ̀ ni ànábì ọlọ́run bá ti ń ṣe idris kaumin idris àwọn èèyàn kan tọ́lọ́run ọba rán idris sí ànábì ọlọ́run ọba ti ń jẹ́ idris tọ́lọ́run sáwọn èèyàn kan sọ́ọ́dínkùlẹ̀ àǹbá dẹ́gbẹ́ information tó náà bá fún àwọn èèyàn bá ìmọ̀ jẹ́ òdodo òun lọ́wọ́ wà ń bẹ́ẹ̀ fàdá àlàhùn bìlẹ̀ káyèrì àtàlímọ́rí ìtakọ̀. fàdáhàlà. fàdáhàlà wò lọ ìpa. fàdáhàlà wù bìlẹ̀ káyèrì àtàlímọ́rí ìtakọ̀. sọ ìdálẹ̀ kọ́ mísàtì bìgáyé. رتنائي صعيدا لخامسة لكل ممتنائي صعيدا لخامسة لكل ممتنائي فدعا له بالخير Ìdírísì ń ṣàdúrà fánàbí pẹ̀lú rere atalmori takọ tóbi di pé wọ́n fẹ́ mọ àsìkò gúngun sánmà lọ́tún tó sọ ìdá àmẹ́yẹ̀ tún gun lè kọ́ mísàtìn wọ́n gun sánmà ẹlẹ́ẹ̀karùn lọ bìgẹ́rì tànà yìí láìsí pé wọ́n jìnnà wọ́n gbé wọn jìnnà kó bẹ́ẹ̀ sọ wọ́n jìnnà síra wọn àwọn tànà yìí kò sí ìjìnnà láàrin àwọn jọ ń lọ pọ̀ náà ni. fari ali fari ali ami nulibaabi náà kọ́rọ̀ alí àmì nulí báàbì à músítà zina. kọ́rọ̀ alí àmì nulí báàbì à músítà zina. kọ́ọ̀lá lè mú wa kálù máa ń bí bá bìsàmáì. kọ́ọ̀lá lè tawakkalu. kọ́ra al-amin lè bá a bí a lámìí máa jẹ́ zaida so kọ́ra al-aminu lè a bí al-aminu jibrilu tún wá kan ilẹ̀kùn sánmà yẹn mustadina alẹ́ tó ń wáyọ̀ ń kọ́ọ́lá mọ̀wákàlù máa ń bi báàbí sàmá i ẹni tí wọ́n fi sọ́ bí sánmà yẹn ni ta ló wà níbi sánmà tèmi ẹni ọ̀nà sánmà mi. fa àjàbáwú jìbìrì ìlú fáfù tá a fa àjàbáwú jìbìrì ìlú fáfù tá a كالقائد النبلاء سأل الموكل kálukọ ìdúnnúbalai kọ ìdánúbalai kọ ìdánúbalai sa alálẹ́mùwá kálukọ ìdánúbalai. sa alálẹ́mùwá kálukọ ìdánúbalai kọ́ ìdánù. sàlàlì muwakala kọ́. muwakalu. sàlàlì muwakalu kọ́ ìdánù. Sàlàlì muwakalu kọ́ ìdánù nọ̀bálá fàájábà ń jìbìrì jìbìrì wá dá lóhùn ó ní fáfitá bàbà à sílẹ̀kùn sa alalmuwakalu ẹtí abisọ sẹmọ yẹn wá ń béè lọ́wọ́ jìbìrì tó jẹ́ kọ ìdánubàlà ó ń béè lọ́wọ́ jìbìrì tó jẹ́ olórí fún gbogbo àwọn màláìka tí wọ́n jẹ́ ní àpọ́nlé màmákàyà jìbìrì ìlú kọ́lá muhammadu. màmákàyà jìbìrì ìlú kọ́lá. mùsítàásìlúl ṣìtìrọ́ọ̀kìbìl àbúrọ̀ ìyí mùsítàásìlúl ṣìtìrọ́ọ̀kìbìl àbúrọ̀ ìyí mùsítàásìlúl ṣìtìrọ́ọ̀kìbìl ó ní màmá kàdá lọ́wọ́ pẹ̀lú rẹ̀ ó ní ìwọ Jibril kọ́lá Muhammad ànábì ni ana gbé mustasilu ishtiraki bil abrar ànábì gbé òun ní ẹni tó ń ní ìsopọ̀ tó lágbára pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àbúrò àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ pé wọ́n mọ́ níwájú ọlọ́run ọba àwọn tí wọ́n wà bàrí tí wọ́n iṣẹ́ lẹ́sẹ̀ ànábì ló jẹ́ kí ni ọ ẹni tó yẹ pé ó ní ìsopọ̀ pẹ̀lú wọn ìpapọ̀ pẹ̀lú wọn yẹn ni àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run ọba fata alimu wa kalubi sama fa ìdá àbí fata alimu wa kalubi sama fa ìdá àbí i. arúnùdún aliyatil Aruno arúnùzú aliyatil. بيضاء هارون ذو علية البيضاء هارون ذو علية البيضاء فتح الموكل بالسماء ẹ̀tún ẹgbẹ́ kó mọ mójútó sẹ́mà yẹn ó sílẹ̀kùn fáìlà bí i Harun bẹ́ẹ̀ ni Harun ló wá wà ní ibẹ̀ òun wá jẹ́ zuliyatil bayda ó ní irun gbọ̀n tó ti jẹ́ kí ni ó tó funfun sọ ìdálìsá bí àti ìsàmà wá tilẹ̀ òla. sọ ìdálìsá bí àti ìsàmà wá tilẹ̀ òla. àtà àtà àjẹ́ àtàlù. أنواعه حتى أتوها جيئة أنواعه حتى أتوها جوءة أنواعه sọyìndà àmẹ́jùn agòkè lọ lìsáàbí àtìn wọ́n wá gun sánmà ẹlẹ́ẹ̀keje lọ ah, àti fún mi kan náà ẹlẹ́gẹ̀ẹ́fà lọ́yẹ̀ kó jẹ́ àtìfóní ẹ̀ o orin òsì wá síbi ní sinmi àbíta ti ń gé orin péréte péréte péréte lìsáàdì sàtìn lọ́yẹ̀ kó jẹ́ tó wá jẹ́ ti Musa alayhi salatu wassalam so àtìfóní Musa níbi bíi. ọ̀rìndà lìsáàdì sàmà wà tẹ̀lé. so lè kọ́ orin tó ń sàrí múni wá lójú ẹsẹ̀ <laughs> so àwọn àgbàrá àwọn àgbàrá alákèésì sí كتابه منسلكا للأنباء فإذا فإذا به منسلكا Hamza ló parí orin òtí òní wá. Nọ́ọ̀mù ẹlẹ́ẹ̀kẹfà tó ẹ pé orin ò sí níbi bíi ibi tá a ti ń gé e kúrú ó dàbí ibẹ̀ náà ni tá ti ń fàṣẹ kórè oníyẹ ti pọ̀ jù ó ló fà á so Musa ló wà ń bẹ̀ so tá a bá tó bá dọ̀la tá a bá wù á máa padà kọ síbẹ̀ sọ ìdá lè àti sàmà wá tìlí ula àwọn méjèèjì tí wọ́n gun sẹ́mà lọ síbi sẹ́mà ẹlẹ́ẹ̀keje àtà àtàwọ̀ á tí wọ́n fi wá dé ibẹ̀ so nígbà tí wọ́n dé sẹ́mà ẹlẹ́ẹ̀keje sọ jẹ́ atal àníwá wọ́n débẹ̀ bí ìgbà tí àwọn àràwọ̀ tí wọ́n bá dé ojú sánmà bẹ́ẹ̀ ni wọ́n ti débẹ̀ kọ̀rọ̀ alí àmì nulí báàbì àmúsì tàzìmà. kọ̀rọ̀ alí àmì nulí báàbì àmúsì tàzìmà. sàálà lẹ́dìí fi àbíkún lé àyà yìí. sàlá lẹ́bi fi àbíkún lé àyà yìí. sàlá lẹ́bi fi àbíkún lé àyà yìí. so jìrì tí wọ́n kan ilẹ̀kùnlẹ̀ tó ń gbà yọ̀ǹda sàlá alẹ́dì fi a ó ń béèrè lọ́wọ́ ẹni tó wà níbẹ̀ bíkúlì àyà pẹ̀lú owó òtijú ẹni tó wà ní sẹ́mọ̀ yẹn ń béèrè pẹ̀lú owó òtijú lọ́wọ́ jìbìrìlù pé màmá kàyà jìbìrìlù kọ́lá Muhammadu. màmá kàyà jìbìrìlù kọ́lá Muhammadu. tajulifah tajulifakọ ríwá mọ̀sítọ́fàl àsìmáì. tajulifakọ ríwá mọ̀sítọ́fàl àsìmáì. tajulifakọ ríwá mọ̀sítọ́fàl àsìmáì. ó ń dalọ́wọ́ pẹ̀lú rẹ̀ yájú bí ó ní kọ́lá muhammad jibril ní gbẹ́ndọ́wọ́ pẹ̀lú náà ní anabi sallam tajul fakhor òun ni adé gbogbo ìyanràn wa mustapha asma'i òun ni ẹlẹgbẹ àwọn onú gbogbo orúkọ òun ni wọ́n sa orúkọ tiẹ̀ lẹ́sà ju gbogbo orúkọ lọ. fata alimu wa kálù musiri àwọn wàmúrọ̀ ìbàwọn. فإذا خليل الله جاء للقائي فإذا خليل الله جاء للقائي فإذا خليل الله جاء للقائي so ẹni tó ń sọ sẹ́mà náà ó wá sílẹ̀kùn náà lẹ́ni tó yára lẹ́ni tó ń kí ànábì máa wọlé máa rọra fáyidá kọlí ìlú ńlá bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ọlọ́run ọba já à ó wá wá líle kọ́ láti wá pàdé ànábì. wà àárọ̀ ù mádà ù àárọ̀ ù máa kọ́ ọ̀ma à. wà àárọ̀ ù mádà ù àárọ̀ jannati ukura bi gairi khafa'i fi jannati ukura bi gairi khafa'i fi jannati ukura wàrọ̀ ummatahu àrọ̀ makọ́ma a àwọn àjọ ànábì wọ́n jẹ́ kánábì orí gbogbo àwọn àjọ rẹ̀ pátáyányá wọ́n jẹ́ kó rí ipò wọn nínú àlìjẹ́nà tá a máa wọ̀ ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama bigeri kọfà yẹn kò fáwọn fànàbí. wàrọ̀ ànábì yóò ajá ìbá fi tọ̀ yìí hàn. wàrọ̀. lílè káfìrí nàbí ìwàlẹ̀ àádá ì. lílè káfìrí nàbí ìwàlẹ̀ àádá ì. lílè káfìrí nàbí ìwàlẹ̀ àádá wọ́n á nàbí yù ajá ìbànú ọlọ́run ayé ká nàbí orí àwọn èèmọ̀ fìtọ́ yìí à nígbà tó wà nínú agbègbè inú àlìjẹ́nà yẹn ilẹ̀ ẹlẹ̀ ni iná wà ọlọ́yẹ ká nàbí o máa rí iná nínú lẹ́lẹ̀ ọwọ́ ń rí àwọn èèmà iná ànábì ń rí láti sánmà ó dẹ̀ rí nínú lẹ́lẹ̀ pàtó wà nínú àlìjẹ́nà sọ ọlọ́dàra bẹ́ẹ̀ ó wá ń rí gbogbo èèmà tó wà fún lèlè káàkiri iná bí ì wọ̀lẹ̀ àdá àwọn tó bá ṣe kèfèrí sí àtàwọn tó jẹ́ ọ̀tá sí wàásọ̀ láìlàlá màmúrìsùn má lè ṣe dè rọtì. wàsọ̀lá ìlàyé màmúrìsùn má lè ṣe dè rọtì. alimunta a ń sọ dìkìlì ìhà yìí. alimunta. wọ́sọ̀la ilẹ̀ mamuri ó débi bẹ́tìlì mamuri ilé tá sọ fún wa pé anabi ibrahim fẹ̀yìntì tí àwọn màláìka tó jẹ́ pé seventy thousand ọ̀nà ni wọ́n ń wọbẹ̀ lójoojúmọ́ tí wọ́n sì ní padà wọbẹ̀ mọ́ súnmọ́lì sídúrátì àlìmùtáà lẹ́yìn náà ó tún wá dé sídúrátì mùtáà and sọ́ọ́díkì tó yẹ kó ti máa rí sọ́ọ́díkì ìhà iṣẹ́ tó jẹ́ òdodo revelation òdodo tí ó wà direct wàhùn náà yàrá jibiri ladha muta akiran. wàhùnà yàrá jibiri ladha muta akiran. ansẹ́rì farọ́nà làwù bìnnìdáì. ansẹ́rì farọ́nà làwù. wàhùnà ibi ni yàrá jìbìrìlà bẹ̀rẹ̀ ànábì ti wá rí jìbìrìl hàdà jìbìrìl tá wá sọ yìí ànábì rí bẹ́ẹ̀ mutahakiran ansẹ́rì ó wá rí i pé ó tàdí mọ́yìn òun ọ̀fẹ́ máa rìn lọ́wájú mọ́ fárọ̀ náà la òbìnida ó wá ń wò ó lẹ́ni tí ń pè é pé kí ló dé àkàdáàkà yẹn rukuku lùhìlìhìlàhù. àkàdáàkà yẹn tì í ìdáṣàdá ìdílà tẹkú mọ̀tánà ì. ìdáṣàdá ìdílà tẹkú mọ̀tánà ì. ìdáṣàdá. ó ní àkàdáàkà yẹtùrúkù kúlò kílínkílà o ṣé bó ti yẹ kí ẹni tó bá jẹ́ ọ̀rẹ́ kó pera wọn lẹ́nu ẹ̀ nínú àṣàrà ibi tó mú mi dé ìhò tó mú mi dé ibi tó lágbára mi gan ọmọ ẹ̀gán mọ́ látẹ̀kọ́ mu tán náà ì má jẹ́ ẹni tí ó jìnnà sí mi wá jìbìrì fà ájá bá hu àdàmàkọ́ mi yá àkì. fà ájá. وزعوركن وزعوركن إذا تركت بقائي وسأخرقن إذا تركت بقائي وسأخرقن إذا تركت fàjábà wo wá dá lóhùn yìí pé ága máa kọ́ mi ibi tẹ́bi ti lè dúró nì èmi ò lè kọjá bí wọ́n máa yá mi wàsá òwúrọ̀ kan nì. sọ <clears throat> tí mo bá ní kí n kọjá bí sọ màá jẹ́ ẹni tó ṣe pé kí ni òwúrọ̀ kan nì wọ́n ó jò mí ná tán yẹ́yẹ́ ìdá tàràtùbà kọ́ ì sọ ṣíṣẹ́kù mi ni mo gbé jùlẹ̀ tí má fẹ́ ṣẹ́kù mi gbọ́dọ̀ kọjá bí láàkín takọ́ dáhùn lílé òlà fi máa mani. láàkín takọ́ dáhùn lílé òlà fi máa mani. والله إنك أرفع الأشياء والله إنك أنفع الأشياء والله إنك أنفع الأشياء لكن تقدم bọ́ síwájú wa nàbí líhùlà máa lọ ibi tó ga fi. kọ́kàn ó balẹ̀ gan kò sí wàhálà kankan fún ẹ wàláì. ìnàkà àrẹ fa òun gbogbo ohun tí ń bẹ láyé pátá yẹn yàtọ̀ sí ọlọ́run ìwọ ló ga ju gbogbo wọn lọ so wọn ló lérí wọn lérí so kọ́ọ̀dì sùjàbí bari minan nuri lẹ́dí. kọ́ọ̀dì sùjàbí bari minan nuri lẹ́dí. wọnú rùwájú ìlà ìkọ́ rídìyà ì. Huwa nuru wa ìlà ìkọ́ rídìyà ì. Huwa nuru wa ìlà ìkọ́ rídìyà ì. Sọkọ̀dì Zújà wọ́n wá tró ànábì sínú ibùdó ìmọ́lẹ̀ ibi tó wá wà wá di inú ìmọ́lẹ̀ àlẹ́ di wà nuru wájú ìlà gbogbo ẹ̀ wá di ìmọ́lẹ̀ ló kún gbogbo bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ fèsì ọlọ́run ọba kẹ́hìrì dìyà tó jẹ́ ìmọ́lẹ̀ tó lóore jù ànábì wa bọ́ síbẹ̀ fàrọ́dọ́lì ìlà wúwa lánàbì yìí lè ohun mátìn fárọ́dọ̀lì láàrù alánàbí ilé ọmọdé. kọmùsí náà fàrùn don wajibil a'da'i khamsina fardon wajibil a'da'i khamsina fardon wajibil a'da'i faradol ilá ọlọ́run ọba wa sọ di ọ̀ràn yẹn nabi fanabi lè umma fún gbogbo ọjọ́ wa bá máa kí khamsina fardon ìrun fifty wájibìlẹ̀ àdá mímú wa dẹ̀ gbọ́dọ̀ jẹ́ dandan rákà méjì méjì nígbà fifty láwọn mú wa. wà ìdábì wọn ṣàkọọ́là kàn fàrọ̀dọ̀ kàn fàrìdọ̀ làkùn. wà ìdábì mú ṣàkọọ́là kàn fàrọ̀dọ̀ làkùn. فأجابه خمسون للأعداء فأجابه خمسون للأعداء فأجابه خمسون للأعداء bó ṣe lọ́wọ́ tí wọ́n ń padà bọ̀ fáìsá bíi Musa ó tún wá padà sọ́dọ̀ Musa tí orin tiẹ̀ tá a rántí kọrin ẹ̀ síbi tá a máa kọ fún wa lọ́la padà kọ́ọ̀là kamfaridon lakun ó máa gbé ah Musa ní kí ni ọ̀ràn yàtí fún wọn fa àjábà wo ni khamsun fifty mani olùmọ̀ni <laughs> máa kí ojoojúmọ́ ó ní ìrìjì fasal ukẹ́ yòókà fífa rọ́ọ̀bù kù. ìrìjì fasal ìrìjì fasal uke yuha fífa rabbukum. ìrìjì fasal uke yuha fífa rabbukum. ìrìjì fasal uke yuha fífa rabbukum. ارجي فسله كيف كي يخفف ربكم فردا فأنتم أضعف الأبناء فردا فأنتم أضعف الأبناء فردا وأنتم ó ní ìrìjì padà fasálíhù kó lọ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ kéèyàn kan fífa rọ́bùkún nítorí tí wọ́n padà ní pé kí ọlọ́run ọba yóò lè bá a sọ nǹkan tí fúfú yẹ fún yín fárídàn ọ̀ràn yẹn yìí wà á ń tún adé afúlẹ̀ abúná ẹnu àwọn tó lẹ́lẹ́wà ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ pé ìjọ gbẹ̀yìn ọlọ́run kan gbẹ̀yìn tó àwọn tó ṣáájú lọ ni rọjà ànábì iyù ìlàlí ìlà ìmọ̀ká ríra. rọjà ànábì iyù ìlàlí ìlà ìmọ̀ká ríra. abikọ lànà kọ́mú sáǹbìkàì rìjàzá ì. abikọ lànà. خمسا بغير بخير بخير زائم أبي قالنا خمسا بخير جزائم رجع النبي إلى الإله òṣèlọ́mọ wa ń padà lọ bọ́lọ́wọ́ bá mú kàríra ó ń lọ ó ń lọ ó ń lọ wọ́n ń di ní márùn márùn márùn márùn márùn hábùkọ lánàá ọlọ́run wa fún wa homsan ó wá ní kó márùn bi khairi jazahi ẹ̀sán fifty yẹn náà ni ó dẹ̀ máa wà ń bẹ̀. yuwa kọ́díta al lábílì ùlà. nazala yuwa kọ́díta al lábílì ùlà. Wa á tá bí kàyèrè ìṣẹ̀rí سحماء وأتى بخير شريعة سحماء وأتى بخير شريعة سحماء nọ́sọ̀rọ̀ àlẹ́ àníbi wa sọ̀kalẹ̀ wà kọ́díta alábìlìhùlà báyọ̀ bí sọ̀kalẹ̀ ó ti sọ̀sọ́ pẹ̀lú gíga wà àtàbí káyìrì ṣẹ̀rí àtìní ó mú ṣẹ̀ríà tó lóore tó jẹ́ pé ó rọ̀ dáadáa ọwọ́ amúwá bá wa. lámà bàdà fálíkù sọ̀bà ìbínú rí. lámà bàdà fálíkù sọ̀bà ìbínú rí. wà á ta àbú jáálí àbòlè. جعلائي واتى أبو جهل أبو الجهلاء واتى أبو جهل أبو الجهلاء nígbà tí ilẹ̀ wa mọ́ lámà bàdà fálkù sọ̀bà lílà àsùnbà àlùfájàrí ìgbà tó yọ pẹ̀lú mọ́lẹ̀ rẹ̀ wọ́n ní àbújálì ọ̀gá náà àwọn tó jẹ́ àwọn kèfèrí wá wá abúlíjú alá bàbá gbogbo àwọn aláìmọ̀kan olówó tẹ àwọn kèfèrí náà kọ́ sọ́nà bí yù alẹ́ ìkọ́ rọ́n sọ́ọ̀dì kan. kọ́ sọ́nà bí yù alẹ́ ìkọ́ rọ́n sọ́ọ̀dì kan. fàáta ùbílẹ̀. الآباء والأبناء فتاه بالآباء والأبناء فتاه بالآباء والأبناء قصة النبي عليه النبي واسو بودي سلفو خبرا صادقا ó fún ó sọ gbọ́ àwọn ọ̀rọ̀ náà information yẹn ànábì fún un lẹ́yìn tó yẹ pé ó ń sòdodo fún un ọ̀wà lọ kó fa àtà ubil àbá ó ní bàbá ẹ máa bọ̀ ẹ̀yin ọmọ ẹ wá gbọ́ kọ́dí kádàbù ó sì wá àbí bákìrì ń fakọ̀dà. kọ́dí kádàbù ó sì wá àbí bákìrì ń fakọ̀dà. wá fáwọn òbí tasidiki wal gasugoi wafahu bi tasudiki wal gasugoi wafahu bi tasudiki wal gasugoi. kọ́díkà dàbú wọ́n pè ànábì nírọ́ sí wa àbí abákìlódé ló wá sọ pé ara ànábì òkè sókùrọ̀ fàkọ́dí wàfáà ù òun lọ́wọ́ abáná bíi bíi tẹ̀sídìk òun ni gbogbo lánàá bí n ìwálé gas gọ́ọ̀hù olóògbé ìdáná bí òdodo ni tí ò sí èméjì mẹ́ olùwàsó wà níbi pé òdodo ni. kọlu làwù sí fúnyà muhammadu márọ àti. kọlu làwù sí fúnyà muhammadu márọ àti. àyè náà kàfin. بيت بالاستزراء عيناك في بيت بالاستزراء عيناك في بيت بالاستزراء wọ́n wá sọ wọn náà bí gbèsè pia Muhammad ṣàlàyé fún wa ṣèròyìn fún wa describe fún wa mara àti ainak ìtọ́jú rẹ̀ méjèèjì rí fi bẹ́ẹ̀t níbi tó inú níbi bẹ́tìlá ní mẹ́sìlélẹ̀ àkṣọ ṣàlàyé ẹ̀ bìlìsì kò dẹ̀ ṣàlàyé dáadáa tí ó clear tó ti jẹ́ pé ẹnìkan kò ní gbọ́ yé dáadáa àdúgbò pé ah ilé tó ń kàn ní ilé ẹ̀kan bóyá ẹni fẹ́ ṣàlàyé nǹkan dáadáa òun ò lè máa sọ gbogbo nǹkan kọ́ yẹ̀ máa wo lẹ̀kùn kọ́ máa wo gbogbo ẹ̀ bóyá ẹni máa wo eléyìí ṣé tó fẹ́ lọ ṣe ni kọ́ máa wo lẹ̀kùn lé ọ̀rẹ́ kéèyàn sọ pé خجلا النبي يؤذى بجبريل أتى خجلا النبي إذا بجبريل أتى بالبيت بين يديه كالآلاء بالبيت بين alebi kankan ti ju pe ah pọpọ bi ẹsẹ alaye ile kankan ni bi ṣalaye pọpọ bi ẹsẹ ida bi jibiri la ata bi jibiri la ata jibiri la ọlọ amu ọwọ ni ọlọni ko gbe beeti yẹn so alibesi le ak sọ ọlọni ko gbe siwaju ẹ bẹẹ ni ẹ yà dẹ. ọwọ́ alágbàdá gbé bí ìgbà tí nǹkan tàn níwájú ẹ̀ bí lùlù bí alùlù ọwọ́ àwájú ẹ̀ bá tó ń wo báyìí. wàsọ̀fà nàbì yúlé bẹ́ẹ̀ta wàsọ̀fà níhà. wàsọ̀fà nàbì yúlé bẹ́ẹ̀ta wàsọ̀fà níhà. فأصاب كل حقيقة بجلائي فأصابكم لحقيقة بجلائي فأصابكم لحقيقة بجلائي وصف النبي البيت النبي واسره بيت المقدس ó ṣèròyìn alimẹ́sìlẹ̀ àṣọ wàsífàn jáàmì à ní ìròyìn tó kó gbogbo nítorí wọn bẹ́ẹ̀ ló kó sínú fa àsọ́ọ́bà kúnlá akínkọ̀tìn àrẹ́bí wa wá right níbi gbogbo ó ṣe kòǹgẹ́ gbogbo tó jẹ́ òdodo tí mẹ́ńbẹ̀ bí jàlá tó wẹ́ dẹ́ clear sí gbogbo àwọn èèyàn láyà ń zúrò bẹ́ẹ̀ tálímù kọ́ dàṣàgọ́ èrò. láyà ń zúrò bẹ́ẹ̀ tálímù kọ́ dàṣàgọ́ èrò. عجبا لمعجزة دليل لبرائي عجبا لمعجزة دليل لبرائي عجبا لمعجزة دليل لبرائي láyán zuru lè bẹ́ẹ̀ ta alimọ̀kọ́dásá gèrò tẹ́lifí bá tún ọwọ́ bẹ́ẹ̀tì tó bá lọ́wọ́ Jerusalem kò lè rí tó bá nàbí ti rí kò jẹ́ tó lè lọ́wọ́ Jerusalem wọn ni ah, wọ́n á ṣàlàyé ẹ̀ tó bá ṣàlàyé tó bá nàbí ti ṣàlàyé. ajaba ń lè mú òjìṣà tẹ̀ ní eléyìí jẹ́ èèmọ̀ fún mírèkù tó lọ́ni kò ṣẹlẹ̀ tó jẹ́ dẹ̀lí ìlìbàrọ̀ ẹ̀rí fún ànábì tó jẹ́ pé ẹni tó fìrí kó ní gbogbo tí ń jẹ́ irọ́ pátá yẹn ó fìrí kó gbogbo tó ń jẹ́ kí ni ẹ̀ṣẹ̀ ọlọ́run fi ṣẹ̀rí fún un kó lè bá mọ̀ pé tòótọ́ ni so wakọ̀dí ta a mi rọ́jù fẹ́lì tó gbénu. wakọ̀dí ta a mi rọ́jù fẹ́lì tó gbénu. wàlí dẹ́kìbàlú umọ̀rọ̀ tàbá bíbí náà yìí. ولتكبلوا مرتبا ببنائه ولتكبلوا مرتبا so apanu akọni tá a mi rọjù gígùn sánmà ànábì lọ ó parí nìyẹn falitúmínú yáàrí pé ó nígbàgbọ́ sí i wàlítẹ̀kùbàlù yìí pé accept fún ọ mọ̀rọ́ taban bí mo ti tó yẹn bíbí náà yìí pẹ̀lú bẹ́ẹ̀ mi ti ra ṣe bíúdì mi yẹn ẹlẹ́ tí mo gbọ́ gbé sílẹ̀ yẹn mo fẹ́ kó o nígbàgbọ́ síbẹ̀ so eléyìí ni nǹkan tí ara dáadáa tí àwọn àfa tí wọ́n fi máa ń ràn wá lọ́wọ́ nìyẹn so ara dáadáa tí àwọn àfa tí wọ́n fi máa ń ràn wá lọ́wọ́ nìyẹn láti ṣàlàyé fún wa so nípa wípé ká mọ̀ wípé. Eh, àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tó wà nínú ẹ̀sìn wọn àbá mú orin ó tún wá fi dè kó lè bá jẹ́ nǹkan tí ó dùn dáadáa tó látara bẹ́ẹ̀ etí a ṣàlàyé fún wa yìí ẹ bá ṣàlàyé fún alẹ́ kan náà ni pé ìkànnà àwọn àfáà wa so mùtàwálì aṣẹ̀rọ̀wì so náà ni wọ́n gbìyànjú àti kọrin àwọn mìíràn tó kọ àwọn orin míì náà tó tún ní nǹkan ṣe ṣùgbọ́n orin tí wọ́n òun ló fẹ́ jẹ́ nǹkan tó pọ̀ tó sì tún kún púpọ̀ so ló fi jẹ́ pé a ti mú àwọn àtúntì gé àwọn kan kó inú ẹ̀ gan tó jẹ́ pé a mú àwọn díẹ̀ díẹ̀ wà níbẹ̀ so ìtọ́lẹ̀ yẹn fi ṣàlàyé fún wa pẹ̀lú àwọn àdìsí ta ṣàlàyé fún wa ó máa jẹ́ pé ó ti yé wa pẹ̀lú nǹkan tí ó ń jẹ́ al-Isra so ibi náà ni a ti máa dúró lónìí so tafsiri wa ó máa bẹ̀rẹ̀ láti bí aya ẹlẹ́ẹ̀kejì lọ́la so àbẹ̀lọ́run nǹkan tí a gbọ́ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé kọ́lọ́n jẹ́ kí ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa kó kún lẹ́lẹ́lẹ́ nípa ìsirọ́ wàlìmírọ́ọ̀j so ìsirọ́ wàlìmírọ́ọ̀j kì í ṣe nǹkan tí àwọn máa ń sọ pé ah ìṣẹ̀lẹ̀ ńlá ló ṣẹlẹ̀ ẹjẹ́ aṣọ di ọdún àbí ká sọ di nǹkan kan a nígbàgbọ́ sí kó ṣẹlẹ̀ lásán ni àwa ní sọ pé ẹjẹ́ amọ́jọ́ kan ká fi máa ń ṣe ìsirọ́ wàlìmírọ́ọ̀j kì í ṣe nǹkan tó wà nú ẹ̀sìn ọlọ́mọṣẹ́ fún alágbóyè ẹ̀sìn rẹ̀ subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa